ìpìlẹ̀ ní pé a lè jó jẹ wọn ọ̀tọ̀ àmú lẹ́bí náà ó ti tábà ẹnu lápò a lè jó jẹ wọn ṣùgbọ́n oúnjẹ tí wọ́n pa ẹran tí wọ́n dú fún ọdún wọn yìí ṣáàṣì lè jẹ ara àwọn kan tó sọ wípé a lè jẹ Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala nínú ìjọsìn lọ́tún àwọn láàlè jẹ nígbà dúró torí pé ó fọ́ọ̀lù sí abẹ́ tọ́nà ọba sọ yí pé òhìnlẹ̀lẹ̀ lẹ́yìn láàyè nǹkan tán pa fún nǹkan ní àkọsọ́nà torí pé ọdún tán pa fún ẹni ọdún yìí òbí basis àbí òṣà kan tán pa fún òbí basis tí wọ́n ti pa nǹkan fún nǹkan ní àkọ́ sí Allah subhanahu wa ta'ala ni tí àwọn ní àlè ṣe ìyẹn tí wọ́n dágbé bí èso ni wọ́n fún wa bí kan fún wa ní drinks àwọn láàrin ìgbà yẹn wọ́n mọ̀ ọ́n lórí àwọn àsáàrù mẹ́ta kan tí Ibn Abi Shayba wọ́n pọ̀ wá ní Musannaf ìkan látọ̀dọ̀ yàwó Aisha ìkan látọ̀dọ̀ Abu Barza ìkan látọ̀dọ̀ Ali radiyallahu anhu ṣùgbọ́n gbogbo àwọn àsáàrù yìí ni àwọn àfá ni wọ́n yẹ̀wò wọ́n rí pé ó lẹ tó túmọ̀ sí pé ààrẹ ẹ̀gbà wàá láti ọ̀dọ̀ àwọn sàárẹ̀lẹ́gbẹ̀ta yẹn tó ń sọ wípé a lè jẹ àwọn èso wọ̀nyí ṣùgbọ́n àwọn àfáà kan gbà pa lè jẹ èso wọn wọn fún wọn ní àsìkò ọdún wọn wà ní torí pé nǹkan tá a mọ́jọ́ ń fúnra wa tẹ́lẹ̀ náà ni sàwọn míì wọ́n extend the degree pé wáyé pé kankan dún náà ni torí pé wàtò àánú lè rí náà ó tún kìtà bá ẹ̀ lè dàpọ̀ ṣùgbọ́n àwọn kan ń sọ ikú rárá torí pé ẹran yìí ni wọ́n du àbádìẹ yìí wọ́n du fún ọdún yẹn ọdún yẹn dẹ̀ ní kò ní basis ọdún yẹn ní ọdún kan tí ó da náà ń ṣe torí náà wọ́n ní àgọ́rọ̀ jẹ àwọn àfáà kan àwọn sọ wípé àti fúrúùtù ni àti èyí tí wọ́n dú ni kánọ́gbà kankan bẹ́ẹ̀ torí pé gbogbo ẹ̀ náà ní ó sì lọ forí sọ ọdún tí ò ní basis eléyìí òun ni etí aláṣìnà dáìmá tí wọ́n mú bákan náà ṣe kàlàlùbáni ṣe kìlùmí ṣe kìlùmbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn afá eléyìí ni tí àwọn faramọ́ èyí dàbí tá a bá wo ó súnmọ́ wípé òun ló kọ̀rẹ́tì kíkó òun ló kọ̀rẹ́tì jù nágbó wà lè ṣe máa ṣe pẹ̀lú kọ́nà ọmọ ní wàtò àmúlẹ̀ nínú àwọn òtún kìtà rẹ̀ ẹ̀lú lápò adígbẹ́ẹ̀ni wípé a lè jẹ oúnjẹ wọn ṣùgbọ́n oúnjẹ eléyìí nísìn wọ́n so mọ́ ọdún wọn ni gift yìí wọ́n so mọ́ ọdún wọn ni so n tó dáa ni kí àwa má bá wọn ṣe ọdún wọn pàtàkì lọ nígbà tó ṣe pé àwa mùsùlùmí àti ilẹ̀ ń bí ẹ̀sìn wa tabadé àwọn ìlú ní ìdísìn bí abirú Qatar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Dubai réètì tí àwọn aráàlú mi fi ń bá wọn celebrate ọdún yìí déètì tó ní agbára ni wọn ló fa tó jẹ́ pé ìkan lára àwọn afá Yusuf Qaradawi tó pàpà lè máa kí wọn fún ọdún léyìí tó tako tí gbogbo àwọn afá àṣáájú ti sọ tẹ́lẹ̀ tó wọ pé kí ọlọ́wọ́n bá sọ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum ọlọ́run ni wọ́n ṣe dára sí àwọn èèyàn tẹ́kì ṣe mùsùlùmí tó ṣe wípé wọn àgbógun tì yín tí wọn lé kúrò nílùú yín ọlọ́run ni wọ́n ṣe dára sí wọn ṣùgbọ́n mílíọ̀n gbìrì tahniyatuhum fi ayadihim wọ́n ní lára dáadáa táwọn bá ní òun òní wọ́n ṣe sí wọn ó ní kéèyàn kí wọ́n fún ọdún wọn sọ lára àwọn afáà tó ti ń sọ ọ̀rọ̀ báyìí tó yàtọ̀ sí táwọn afáà ṣáájú ti sọ òun ṣùgbọ́n gbà tí àfáà náà padà rí tó ṣẹlẹ̀ ní kọ́tọ̀ bó ṣe gbé àwọn mùsùlùmí bẹ̀ bó ṣe ń bá wọn sẹlibrétì ọdún kérésìmesì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ara àfáà ló pariwo bí kútu àjùmọ̀ yìí pé áá ah, ah, ẹ̀yin èèyàn gbọ́ ṣe kọ́ ṣe fẹ́ ṣe ní àkọlé kan fún ọdún yìí ẹ̀ lákọlé kan ọdún Islam gan bẹ́ẹ̀ ẹ̀ lákọlé kan Idul Fitri bẹ́ẹ̀ ẹ̀ lákọlé kan Idul Adha bẹ́ẹ̀ ẹ̀ sẹlibrétì ọdún yìí ju ọdún títí yín gan lọ ẹ̀ wá ń ṣọdún yẹn bí wà tó ṣe pé à ń bẹ nílùú Yúróòpù ọ̀rọ̀ àfáà yìí tó ń sọ pẹ̀lú ìbínú àǹfààní aburú kéèyàn máa mú fatuwa ló ṣe rí kó rọ́ǹdù wá nìyẹn àbíkẹ́ ilé ẹgbẹ́ gbẹ nǹkan fún àwọn èèyàn ẹ̀rù pẹ̀lẹ́ sọ wọ́n nù ló jẹ́ pẹ́ni tó jẹ́ àpá kò gbọ́dọ̀ ṣọ́ra káwà kíáfù káwà sọ pé bá àfẹ́ lé àfẹ́ lé àti bẹ́ẹ̀ ni àwa sọ ẹ̀sìn ìdàkudà òun lóun fẹ́ wo kókó òun jẹ nǹkan fáwọn èèyàn ni àwọn ẹ̀bá bẹ́ẹ̀ kọjá wọn lè kí wọn tó bá di pé kí wọ́n jọ ń ṣe ọdún yẹn ìbá wọn ṣe é ju ọdún islam lọ eléyìí náà káwádé wà àwùjọ tiwa náà lónìí ibi tí àwọn ọmọ wa ò ní lọ ní ọdún ìtúnu àwẹ̀ fún àwọn fẹ́ lọ kìíní kan amusement park àti bẹ́ẹ̀ lọ tí wọ́n ní lọ bẹ̀ ó bá di january first àbí december twenty fifth wọ́n á lọ bàbá tẹ̀ ló tún gbé wọn lọ bẹ̀ ah ló tún wá bá ní láyé ṣiṣẹ́ nìyí ọlọ́jà ṣe ọ̀pọ̀ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún òní ṣe àwọn yẹn láwọn sọ fún ọjọ́ ìbí ọmọ ọlọ́ ọlọ́run tó abániláyé ṣiṣe ọlọ́mọdé aṣèṣe tó ṣe àwọn yẹn láwọn ń ṣe ọdún ọjọ́ ìbí ọmọ ọlọ́ alọ́dún tó bá aláyé àwọn yẹn ń sọ bí òṣà tí wọ́n yí máa nábì yìí sálẹ́sẹ̀ àníkìní ọdún abániláyé ṣiṣe tó pọ̀ tí wọ́n ṣe ọdún ẹ̀sìn ni à ń bá wọn ṣe alọ́dún títí wa ẹ̀mí tí mo sọ yìí ò ní ká mọ̀ sí dára síra wa ọjọ́ rẹ̀ náà fi ń ṣọdún yẹn yìí lórí ọjọ́ kan méjì mẹ́ta gbogbo ọgbọ́ ayé tó kù ní ẹbí fúnra yín ní gift ọ̀hẹ́ fúnra yín gift ṣùgbọ́n ẹ yọ ọdún yẹn kúrò nínú kọta bí wọ́n ṣe lakum dinukum waliyadin. The Guidance Facebook page. Follow. like, and share.